تعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة بقوة فوالا سبحانه وتعالى خالق العالمين ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí a ń yìn náà ni ọba kan ṣoṣo tó dá gbogbo àgbà ńlá ayé lápapọ̀. Subhanahu wa ta'ala khaliqul alamin. ọba tó dá àwa tá a gbà fún tá à ń ṣe tiẹ̀ ọba tó dá àwọn tí wọ́n kọ̀ tí wọ́n takú tán tẹ̀lé ṣù tí wọ́n sin lọ. khaliqul alamin. ọlọ́run náà ló dá gbogbo wa nìkan rí bí sásí. wa la sharika lahu fil mulki kò sẹ́nì kan eléyìí tá a lè fi ṣàkàwé ọlọ́run àbí tá a lè máa sọ fún ẹ̀ dàbí. wa sharika lahu fi الملك والكرم ẹnu kéèyàn máa sọ pé lágbájá lọ́lá làkàṣègbè lọ́lá ọlọ́run ọba kẹ náà la máa padà sọ. tabarakallahu dul awsafi kamilatan. ó wáyé káwọn náà máa wá béèrè nínú béèrè lọ́dọ̀ wáyé pé táwa ló kẹ́ ọlọ́run. tabarakallahu. ọba tó dá nìkan ní gbogbo nǹkan fúnra ara rẹ̀. dul awsafi kamilatan. àwọn èèyàn wa tí wọ́n wà nípò agbára lọ́wọ́lọ́wọ́ lónìí òṣèlú oníkálukú wọn náà ń sa eré pé mo tún fẹ́ tún kan ṣe mo tún fẹ́ dépò báyìí náà lẹ́yìn tí mo wà yìí náà ni. tabarakallahu dhul awsafi kamilatan. kábíyèsí ọlọ́run tí kì í ṣe pẹ́ nìkan lóyún síbẹ̀ ibi tó máa máa lọ́bì káàkiri lọ́dọ̀ àwọn kan. wa huwal wakilu ladal a'rabi wal ajami. ọ̀nìkan lọ́dọ̀ nìkan ni gbogbo àwọn òròyìn tó pé ah, òun náà dẹ̀ eh. nìkan náà dikaba abi nkọba dị ntọ kawalaya. ọlọ́run náà máa ní ọlọ́njọ́ wá ṣàánú wá o. lásìnà náà bọ́ sí fàtà tàkìfì àpínpọ̀ tàbí. àríròyìn kata ti fẹ́ fi ròyìn náà ju pò nìkan náà lọ́ba tó ń jẹ́ ọlọ́run. lásìnà náà rọ́ sí fàtà tàkìfì àpínpọ̀ tàbí. wá sí bá a ṣe lè ròyìn ọlọ́run ọba tó láyé tó kábọ́ ọlọ́run ọba ṣe tó nínú ọlá rẹ̀. wálé kọ́dímù kàdálẹ̀ bá kí ìbẹ̀lá àdàmì. ṣùgbọ́n kí lè jẹ́ mẹ́sẹ̀jì fún tí wọ́n ń sin tọ́lọ́run mọ́ kàzàlẹ̀ bá kì í bìlà àdámi. ọba táwa mùsùlùmí ń pè yín pé kẹwàá jọ́sìn fún yín alakọ̀díìmù ni ọba tó ti pẹ́ tí ò ní pilẹ̀ ni. kàzàlẹ̀ bá kì í bìlà àdámi. òun nìkan náà dẹ̀ lọ́ba tó máa ṣẹ́kù tí ò lópin. alakọ̀díìmù kàzàlẹ̀ bá kì í bìlà àdámi. ẹni tí ò ní tàn yín náà lẹni tó tọ́ka máa sìn gbogbo tó kù táwọn èèyàn sìn tẹ́tí kẹ gbọ́ yín tẹ́ẹ̀ máa sin ọlọ́run kan ṣoṣo. Qul innahu ahadun. Àwa ń sọ sínú etí ìgbọ́yé lónìí pé kan ṣoṣo lọ́lọ́run. Qul innahu samadun. À ń fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ láyé lónìí pọ́lọ́ nìkan náà lọ́ba àjírò oníkan. Wa ma lahu kufuwan fil judi wal karami. Ọ̀tún sẹ́lẹ̀ omi lẹ́yìn ọlọ́run nínú ká fúnni ní nǹkan. Ọlọ́run ló fún wa lẹ́mí tá ń lò yìí. Gbogbo tẹ̀yìn sì ń tọ́lọ́run ọba wa dá ni. Wa ma lahu kufuwan fil judi wal karami ìfẹ́ ta ní sí náà ní tà ń sọ yìí ẹsẹ́ tí kẹ gbọ́kẹ̀ tẹ̀lé àbí ọlọ́run ọba kó jọ ọ̀nà tá ti wà yìí tá ti fi dá ọlọ́run ọba mọ̀ tó yẹ pà fi ń sìn yìí àpàdà sí aburú àpàdà sí àìdá tá fi máa máa sin tó dá ọlọ́mà fi kàn wá o àwọn àfilẹ̀ yẹn náà bí ọlọ́run kó jọ gbogbo àwọn tí wọ́n sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn bá wa fòdodo hàn wọ́n ọwà jẹ́ wọn dá ìrẹ́ ọlọ́run ọba atọ́rọ àlékún ọlọ́run fún ànábì muhammadu sallallahu alaihi wasallama bẹ́ẹ̀ náà ni a ń bí ọlọ́run kó bá ṣàlékún yọ́nú rẹ̀ fún àwọn sàhábà àwọn afẹ́lẹ́ yẹn náà bí ọlọ́run àlékún ìdúró ṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn àtàlékún àgbọ́yé àtàlékún rísù halal ilé ìtafimọ̀ aláǹfààní àti rẹ́sìn ìṣe láṣe gbádùn torí tọ́lọ̀n bá

wọn tí wọ́n wá dàbí ẹ̀ náà lásìkò àti gbogbo tó dé kó wá oníkàlùkù kan rọ́jú fi máa nìgbè ni àìsí wa mọ́lé kò jẹ́ ká mọ̀ pé nǹkan ṣe wá ìgbà tí sí mọ́lé wà lásìkò kòrò ó lámọ́ lára nípa ń lọ a wà lómìnira ìrìn ṣùgbọ́n tó kó wá jẹ́ àbẹ̀ọ́lọ́n gbogbo bí tí wọ́n kó orílẹ̀-èdè yìí pamọ́ sí ti gbogbo ẹ̀ fi wá há gádígádí báyìí ọlọ́njọba ọ̀rọ̀ wọn lọ́kàn kí wọ́n túlẹ̀ o. láti yàn náà fa iná kúlà musibatin kíni ilé ẹjẹ mẹsẹjì ọwọ bẹ̀rẹ̀ fún àwọn ayá mi mùsùlùmí láìsẹ àṣàn. láti yàtọ̀ náà fàyínà kúlà musibati. ẹ má jẹ́ ajá kan ẹ má jẹ́ ara ròpin. fàyínà kúlà musibati. ẹ̀rí gbogbo ti ń jẹ́ àdánwò tí máa ń kan ni pẹ̀lú ìtàǹbàpò kó pọ̀ tó kó ti bí ibi láàáhì sáwọ́fà takùnù. Ẹjá wa ní ìrètí pé máa dìtànjọ́ kan kò dẹ̀ ní pẹ́. Sọ̀bìrán ìfàkọ́dé wú ìdá sọ̀bùrú bí jànà tí. Ẹjá ṣe sùúrù àdéhùn ọlọ́run fún ẹni tó bá ṣe sùúrù làlìjánà o. Wàlúwà ẹ̀dùn akọ́ ìsọ̀dí kó dì mú nù. Ẹjá máa ní ìrètí pé yàtá tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ yìí kò ní àní jẹ́ à ń bọ̀ wá jọrọ̀ ká tó kú atún ń jọrọ̀ làlìjánà pẹ̀lú kọ́ lọ. Sọ̀bìrán موعدا فبوب بجنة àdéhùn ọlọ́run bá lélé ẹjá fọkàn balẹ̀ sí àbí ọlọ́run bá kó jọ ara tí ní kó wá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí ọlọ́fara tí wá o tẹ́lẹ̀mí bá sọ̀rọ̀ fẹ́lẹ̀mí pé nǹkan rí bákan tó bá tún gbọ́n tẹ́ni di 7000 kọ́lá kan ti sáà níjọ pé pẹ̀lú tẹ́ sọ yìí ọ̀rẹ́ aṣọ́lúgbò ìmọ̀ àtàrà ilé lẹ́lànà àwọn jẹun sún ah! Ah! ó dọ̀dọ̀ tí náà ah!

lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn mùsùlùmí bẹ nípa láàmúmára púpọ̀ ibi a máa pàápàá ju àdẹ̀mà dán àdẹ̀mà rẹ̀ ní àtúnwò tó dáná aṣọ àtúnfẹ̀ gẹ́sẹ̀ àtúnlọ́ àwọn arùkú bí nǹkan wà ńlẹ̀ fara tiwa o mo kí àbáwà ìmọ́mọ̀ ní ààyè yìí mo fi tí wọ́n kí gbogbo àjọmọ́ wa nínú mọ́sídì wa ń bí níbi tí a ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí kọlọ̀kọ́ mọ́ṣàbà ọlọ́rẹ̀ mi bàbá ìmọ́mọ̀ wa mo fi tiwọn náà kí gbogbo wa jọmọ́ lọ́kùnrin lóbìnrin bákan náà mo kí àwọn ìkàn ilé ìtì ọlọ́run ní kí ajọ jókòó sí ọwọ́ wájú bí ẹ má bínú àwọn fún wa lórúkọ ní àbá máa dárúkọ ní kankan torí kì di kọlọ́nkúbọ̀ asán ilé ẹ̀sán dáadáa ilé Islam kó má jẹ́ kí ní wa lọ́wọ́ kó má dẹ̀ yẹ kí tí ẹnìkankan Ah, mo kí àwọn elétò tí wọ́n gbé ètò yìí náà kalẹ̀ atọrọ gáfárà púpọ̀ lọ́dọ̀ wọn látàrí pé ìjókòó yóò bá ti wáyé bìfọ́ èní tí wọ́n ṣe ló ń forí gbára wọn pẹ̀lú àwọn prógrámù wa míì náà láwọn bòmí ìyẹn ló wá jẹ́ sábàbí sísun di èní ọlọ́nkọba ọ̀sán ilẹ̀ ẹ̀sùn dáadáa akàyín kún pápá jùlọ ẹ̀pẹ̀ pé káwá ṣoríire ni tó bá pè yàn pé kó wá sọ̀rọ̀ ọlọ́run kó wá ṣe wá sí wọ́n pè pé kó wá ṣe oríire ni torí pé bá ṣe ń sọ iná nígbàgbọ́ pa ọ̀nà ti ń gba ládá ẹ̀nà tẹ́pẹ̀ ọ̀nà ti ń gba ládá àwọn àlékà ti wà láàárín wa báyìí tọ́lọ̀ ti ní kí wọ́n fìfẹ́ bò wá dáru bá ti ṣe jókòó iná anábi sàrásàrá tún sọ fún wa ó jámọ̀ yìí pé yubahi Allahu bina inda al-mala'ika ọlọ́run àti ẹ̀tún wa fi wá ṣìyànràn lọ́nà àwọn àlékà ipẹ̀ àwọn olóríire yẹ̀wọ́n táwọn tún ṣe lọ́wọ́ nígbà táwọn ẹlòmíì ń ṣe nǹkan míì tí wọ́n ń kún èèyàn lọ́wọ́lọ́wọ́ báwa ṣe ń ṣe táwa ń ṣe yìí Allahu Akbar àwọn ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ jí àwọn kan gbé lọ́wọ́lọ́wọ́ nígbà táwa ń ṣe oríire táwa ń ṣe yìí àwọn ẹlòmíì ọkọ ọkùnrin àtòbìnrin olóbìnrin wà lórí ara wọn lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà táwa ń ṣe oríire táwa ń ṣe yìí àwọn kan wà mí tí wọ́n ń ta tẹ́tẹ́ lọ́wọ́ àwọn kan jalè lọ́wọ́ wọn wọ́ owó lákàntí alákàntí oríire táwà ń ṣe lọ́wọ́ ìmẹ́ àti akírapá kú oríire torí ẹ̀ anábì sọ́làsọ́làm ní ọlọ́run a máa fi wá ṣe yànrà lọ́nà àwọn àlékà pé ẹwà wọn ní tèmi ẹwọ́n táwọn ilé yìí ṣe táwọn kan bá tiẹ̀ ń bàjẹ́ ó bá ilé ṣe ń torí ilẹ̀ ṣe adúpẹ́tọ́lọ̀ àdánwò táwọn kúrò ní mọ́sídìrì tí lọ lé awo ọlọ́má fi kàn wá o àdánwò tí máa ń dé báyìí tí àwọn tó máa ń ṣe ìsìláàmù tó ń ṣe fá ọlọ́má fi kàn wá o àgbákò tí máa ń dé báyìí ká sórọ́tùlù fásí àtúmọ̀ lọ pọ̀pọ̀ lẹ́yìn ọlọ́má jò dé bá wá o ọlọ́àjọ ṣe dùnmọ́ náà láwàá yìí gbogbo fàárí wa láyé inú ilẹ̀ náà ló pín ẹ̀ tàbá láǹfààní àti ṣe bá ṣe fẹ́ ṣe ń bí lákòókò tọ́lọ nǹkan mọ́ apá fẹ́ lò ń bí tàbá ti wá lò tán ta kúrò lórí ilẹ̀ tí ó ti wá parí náà nìyẹn ṣe tí ìyàn ti kú tí ó ti tán nìyẹn ìròrí àwọn kan nínú àkídà titi wọn nínú ẹ̀sìn titi wọn lẹ́sìn tí ó wá látọ̀dọ̀ ọlọ́run nínú ẹ̀sìn títí wa torí pé a lè sọ authoritatively wípé ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run náà ni ẹ̀sìn Islam inú òròrí àwọn kan nínú ẹ̀sìn tiwọn nínú ìlànà tiwọn. za'ama alladhina kafaru allan yub'athu قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير Ọlọ́run ṣàlàyé ó tú àṣírí àwọn kan fún wa nínú Al-Qur'an. Sàmàlẹ́dìnà káfàrú. Ọlọ́run ní àwọn tí wọ́n yá láì mọ́rí tí wọ́n sin tún Ọlọ́run bá dá. Sàmàlẹ́dìnà káfàrú aláìyí yóò bẹ́ àfẹ́. Ọlọ́run ní wọ́n ní àwọn èrò àbámọ́dá wọ́n pẹ́ tó bá ti kú tán ẹ̀ṣẹ̀ ti parí kò síjà kan kò sí dájọ́ kan àti wọ́n ti ń sọ ti pẹ́ Ọwáyà Alkùránì tọ́lọ́n fi sàṣírí àwọn tànà fún wa. Zàmà lẹ́bí iná gáfàrò aláyíyóbẹ̀ àṣú. Tó ti jẹ́ kámọ̀ pá àwọn látúbẹ̀ àfúnnà fún màlàtúnà bá ònà bí máa àmì lítùn. Ọlọ́wà ní káàná bí sọ fún wa pé bálà. Wàrọ̀ bí. Sọ fún ọpá

gbogbo bá ṣe gbé ayé wa ṣe aláwọ̀ fún wa ní èrò bá ṣe lò ayé gbogbo títọ́ ní kálukú wá pa lórí ilẹ̀ ayé yìí agbárí sọ́ọ̀tì ẹ̀ àwọn kan ti lo ìlú igbó ọ̀rá yìí táwọn náà ti dìtàn àwọn tí wọ́n ṣe eré ńgbà náà ẹ̀yìn náà ti rántí wọn ní dáadáa àwọn tí wọ́n lò lúgbọ́ ọ̀rá yìí nígbà kan tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n hùwà tí ò dá ẹ̀yìn náà rántí ìtàn wọn bí ò ṣe sọ lójú àwọn ọmọ wọn direct àwọn ọmọ wọn ti máa gbọ́ indirectly àtàwọn á ah, dàpọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n pàṣà mọ̀ bá bàbá wa ni àpàdàpọ̀rọ̀ ìyá wa ni wọ́n sọ yẹn àwọn ti lọ ṣùgbọ́n tí wọ́n ṣe lẹ̀ dìtàn mo ṣe dìtàn lọ́dà ara ayé ta ti ń sọ yìí ẹbẹ́ náà ló ṣe já sí pé lálẹ́kẹ̀yàmọ̀ a tún di tó kó wá máa gbà rẹ̀sọ́tì tó ṣe ó wá yẹ ká wá bẹ̀rẹ̀ yìí pé ṣé tí yàbá ti wá kú báyìí ìjẹ́ nǹkan àmì tún wà tó lè máa lọ bá ẹni tó ti kú ṣẹ́sán wà fòkú ọ̀run àbí tó bá ti kú náà gbogbo ẹ ti parí nìyẹn báà láti àwọn ṣe fẹ́ yanjú ẹ̀ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أجا كفروا آية pààlà yìí fẹ́ yanjú àyà yìí nínú alukoran sábà nígbàgbọ́ pé ládàá ṣì ń bọ̀ àwọn ẹ̀sán kan fẹ́ lọ báyìí tó ti kú lẹ́yìn tó ti lọ báàlá ṣe wá fẹ́ yanjú àyàwó an laysa lil insani illa ma sa'a illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al-jazaa al-awfa ṣọ́rọ̀ ọlọ́run tọ́lọ ni wa kò sí nǹkan fẹ́ dé yanjú tó bá ṣe lọ ṣé túmọ̀ rẹ̀ ni wípé lẹ́yìn ohun tó ṣe yẹn kò tún sí dáadáa kan tó tún fẹ́ wọ́n níwé iṣẹ́ rẹ̀ mọ́ tó bá ti kú tí ó bá sí ìsìsìnà àbá lórí ẹ̀ pé tí ó bá ti kú kò tún sí dáadáa kan tó fẹ́ lọ bá mọ́ illa ma sa'a àbá tún dúó lórí ẹ̀ pé tí ó bá ti kú kò sí àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ kan fún má tàbá ní àyà yìí ká dúró lórí ẹ̀ ṣùgbọ́n àyà yìí tún ní àwọn àdílà míì tó tún wá tú iná iná hadith anábi sallallahu tó ní idha mata ibn adam inqata anhu inqata anhu amaluhu illa min salatin anábi ní tí a bá ti kú sọ́lọ́sà kò sí kankan fún má ṣùgbọ́n ṣe lọ́pọ̀ ó tún ṣì ní exceptional tó wà ọ̀nà nǹkan mẹ́ta tá náà bí wá mẹ́ṣàn yẹn wá pẹ̀ka sọ́dákọ́tí jàríyà arábìnrin lẹ́yìn tí yàn ti kú yẹn yàn tún sì máa máa gbaládá lọ bẹ́ẹ̀ láwọn ojú òpó mẹ́ta kan àkọ́kọ́ nínú ẹni sọ́dakọ́tí sọ́dakọ́tí járíyá ìlàmí sàláàtì mi sọ́dakọ́tí ṣe ń gbà tó wà láyé tí sàárà yẹn dẹ̀ ń lọ bẹ́ẹ̀ táǹpẹ̀ ní sọ́dákọ̀ ni iṣẹ́ olóore kan tí yàn ṣe kalẹ̀ olóṣiṣẹ́ olóore yẹn kalẹ̀ àwọn yẹn dẹ̀ make use nǹkan yẹn nínú sọ́dákọ̀ ẹni bí yóò kọ́ òyìnbá rẹ̀ ọlọ́run ló tó ń bá kú tán ọmọ property yẹn o gbogbo tó wà ní mọ́sí yẹn àti ilẹ̀ àti gbogbo tó wà lórí ẹ̀ ó ti di tọ́lọ́run sọ̀ràkọ́tí jàrí àbúwà àdúgbò tí a ti ń jáwé èèyàn tó bá mú nínú owó tó yẹ kó máa fi ra lẹ̀ kiri akẹgbẹ́ rẹ̀ tọ́jọ wà nínú ìlú gbọ́ra òun kàn kọ́lé kiri ra property kiri ni òun ra màálù kiri sọ́dọ̀ fúlàní ló bá nípa mẹ́yàn bá kú tọ́kù ṣe kó lọ́bì kan ló bá ní ẹjọ́ ẹbá mi wo bí táwọn èèyàn ti jíjà omi bá ti ń jí àwọn èèyàn tó bá ń gbẹ́bọ̀wò fáwọn èèyàn kiri ó ń gbẹ́bọ̀wò fáwọn èèyàn àwọn èèyàn wá ń romi pọ́n mú ó ní ẹ̀jọ́ àdúgbò bọ́lá àgbàrá òjò ti ń dà wọ́n láàmú kí ni wàhálà tí wọ́n kojú ẹ̀ ń bẹ̀ wọ́n ní drainage ní òsì gbogbo àwọn tọ́tẹ̀ wà ń sàlẹ̀ omi odò ń bẹ̀ yẹn àà ah. ó wá ní ẹ mi calculate lórí lè parí ọ̀nà ọbẹ̀ yẹn ó bá wọn ṣe gọ́tà síwájú ilé oníkálukú àgbàrá ń rí bí lọ àwọn èèyàn dẹ̀ ń rójọ́ ọ̀nà gbà ó kú tán ládàá yà máa lọ bá a sọ́dákọ̀ dín járíyá ó kọ́lé wá kọ́ ṣọ́ọ̀pù síbẹ̀ ó níṣẹ́ rí àwọn ṣọ́ọ̀pù mẹ́wàá yìí márùn-ún nínú ẹ̀ níta ẹbí mo ti ṣe ìwé ẹ̀ kalẹ̀ ṣẹ́rí márùn-ún tó kù tẹ́bá ti ń gba owó ẹ máa fi san bá mi kó fún iná àtúnmọ̀ sì síbẹ̀ yẹn bá ń jẹ́ ilé ẹ̀ tó ń jẹ́ ṣọ́ọ̀pù tí wọ́n rówó ẹgbà tí wọ́n rẹ́ mìtẹ̀ síbẹ̀ yẹn dáadáru yìí a máa àbí owó yẹn tẹ́ bá ti ń gbawó ilé yìí lọ́dọọdún fúláàtì mẹ́rin ìkan nínú ẹ̀ ẹ̀yàn dára ẹ̀yàn ọmọ ẹ má pè mógún ọ ẹ̀yà kan yẹn tẹ́ bá ti ń gbawó ẹ̀ lọ́dọọdún àwọn tó bá járúgbó nínú ìlú àti àwọn opó táwọn ti dàgbà tán wà ń lé tán rẹ̀ tọ́jú wọn mọ́ ẹ ma bá ń pín owó yẹn lọ fún wọn lọ́dọọdún ẹ máa bá ń fi róúnjẹ fún wọn gbogbo pàtọ́ bá ń ṣe nǹkan yìí òun ò sí láyé mọ́ wọ́n dẹ̀ ń ṣe on his behalf ni ládẹ̀ àmà lọ bá ìyẹn ti kọjá alẹ́sàlẹ̀ ìsáni ìlàmọ̀sà nínú tó náà ṣe lélẹ̀ náà wà torípé wà sí ìyà rẹ̀ ni àsọtẹ́lẹ̀ rẹ̀ ni bó ṣe yá pé tẹ́nì kejì náà bá sọ nídà kejì lọ́dọ̀ títí ẹ̀ pé tó ń bá kú òun ti lówó kan ní àkáǹtì ṣẹ́rọ tó nílé àkáǹtì yẹn wọ́n fẹ́ kẹ́mọ̀ ní máa wí àwá wí pé ẹ̀rọ ó ṣòkó wọn aláyẹyẹ lòun elérò lòun níjọ́ tó ń bá ti kú bá ìgbàrà ń pa níjọ́ tó ń bá kú ṣe wá rí 15 million kọ́ wà òun fi sí fíṣà àkàntì ní ẹgbà yẹn ìyẹn ní káàbí ẹ kí ìlú mọ̀ e-, èèyàn lọ gbogbo orílẹ̀ ilé náà sọ lásọ́lẹ̀ yẹn àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ àmàlọ́gbà òun náà torípò ló kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ló sọ kalẹ̀ bẹ́ẹ̀ òun ló lówó àkáǹtì ibi tó ti rówó ó ti kú tán átọ́ àkáǹtì ibi tí wọ́n náwó yẹn ti torípò ní ó fún ní instruction wọ́n jí fẹ́ náà àkọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ìlìmí yóò ń bí kí àbíkẹ́ ìmọ̀ tọ́lọ àtìmọ̀ tó bá padà wá wúlò fún irinṣẹ́ ẹ̀sìn ìmọ̀ tẹ̀sìn àbí ìmọ̀ta padà rí pó wúlò fún ìlọsíwájú ẹ̀sìn òun ló kọ́ wọn tó jẹ́ pé ìmọ̀ tó jẹ́ ọba àmọ̀ tíyàn máa ń kọ́ni láyé tí ẹ gbé mi mọ́ ìtẹ́ ẹfẹ́ sọ fún olùkọ́ tí ń kọ́ ni tó tó rere tó fẹ́ lọ bálá kìyàmọ̀ gbà tó bá lọ tán ó náà ni malukuran ìkọmọ ní kíw kò tún síṣẹ́ náà tó rẹ̀ sọ ń wá nínú èèyàn olóyẹ kẹ́ ṣe dáadáa sí láyé tẹ́yìnà máa máa látara ti afá akọmọ ní kéwú afá pèpè sẹ́sìn ọlọ́run ọba ni wallahi torí pé iṣẹ́ tó ń yẹn ṣiṣẹ́ tó máa yọ owó gidi lẹ́ni tààtà ń sọ̀rọ̀ iná wà náà ni ṣiṣẹ́ tó gidi ṣùgbọ́n ládàá sí ládàá tó tó láyé من تعلم القرآن وعلمه Ọlọ́run ni ẹni tí àrọ́bì sọ̀rọ̀ sáré ní ti fi ń lóore jù nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn. Wọ́n náà lẹni tó lọ kọ́ ìmọ̀ al tó tún fi ń kọ́ ni. Allah.

ayyakuna rasula a'limuta ashrafa aw ajalla min alladhi yabni wa yunshi'u anfusahu an kula yabni wa yunshi'u anfusahu wa kula tẹ́rẹ́ làwọn àgbàlagbà tàná fi ní qum lil mu'allim wa fihi tabjila wa fihi tabjila tó bá ti rí àwọn ní dìde padà wọn kó bọ̀wọ̀ fún wọn kó pán wọn lé ọ̀fíhì tẹ̀bìtìlà kó pé gbogbo tí ń jẹ́ àpọ́nlé sára rẹ̀ òǹkọ́lọ̀ ń pọ́nlé ọlọ́run tọ́lọ̀wọ́n bá fi sí lára tí ṣọ̀rọ̀ ọlọ́run ń Muhammad barakallahu fi ọmọ olórin rẹ̀ yẹn ó dẹ̀ tẹnubọ́ sọ́rọ̀tún nájìmí ó mo dẹ̀ fi tí mo ń ṣe dẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí wo orí mi ń wú ìyá kan ló bí ọmọ eléyìí

kọ́dà kan ṣì kalẹ̀ fún nínú kùránì báyìí gan kò lè ká dáadáa kò yanjú òun wá ń ka lórí láì mú nǹkan dání gbogbo báyìí ti ṣe wá lọ gbé síkà ṣe kò ṣáàtì ó kàn ń bẹ̀ lóde nǹkan tó ń kà lọ ah ń ṣèmọ̀ lára ẹ̀ ìlú gbọ́ra náà ìlú ni o nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ dáadáa o àbí ọlọ́run kó jẹ́ kí dáadáa yẹn bódà àwọn burú tó bá ń ṣẹlẹ̀ ń bí àti ìlú ẹnìkan kan wá náà tàti wá kọ́m lè màálìmì. wà fi hí tẹ́bì jìnnà. bí a bá ti rẹ̀ tọ́lọ́ ń fìmọ̀ sí lára ẹ̀pọ̀nlé. kàdàlímù ẹ̀lẹ́mù àyẹ̀kú náà ṣùlá. ni. òun ni àwọn ẹni tí wọ́n gbẹ́nu lé pa ànábì ọlọ́run. ọ̀kan ṣànábì ọlọ́run ni àpẹẹrẹ aláànábì ọlọ́run. ṣùgbọ́n stéèjì tó kù the next step lẹ́yìn ìjà àfààní ìjà ànábì ọlọ́run náà fi máa sọ pé àfáà ní àrólé àwọn ànábí ọlọ́run tánàbí náà fi sọ pé àwọn àrólé ànábí ọlọ́nà àwọn ní mímọ̀ alìkọlàmọ́ àwọn arúsọ ti náà ìyẹn náà fọ́ àwọn sọ nínú wọn yìí àìlèmúta àṣírọ́fà àwọn àjá lámìnà lẹ́rí àbí ká sọ pẹ́lẹ̀ mí náà tún mẹ́yàn kan láyé ni tó nímọ̀ tó lọ́lá tó nímọ̀ tó dàkójẹ́ àǹfọ́sáhùn wà ìkú láàá. Ta ló níyì ayé ta lọ́lọ́lá ayé ta lẹ́nu àpọ́lé láyé? Ìwàyé jí àǹfọ́sáhùn wà ìkú láàá. Ilé tó tó ẹni tọ́lọ́ bá fi ń yí ẹ̀mí, tọ́lọ́ fi ń yí làákàyè, tọ́lọ́ fi ń tún orí ọmọ tí ò sunwọ̀n ṣe, tọ́lọ́ fi ń tún àwùjọ ṣe, lẹ́yìn onímọ̀ ẹ̀sìn, lẹ́yìn akọ́mọ ní kéwú. <clears throat> ọlá yóò ń kẹ dá láyé, tó bá tún wá kú tán ládà yẹn tún ṣe ń lọ. àwọn ilmi yóò faru bí kí awọ́ládé sọ́ọ̀lẹ̀ yẹ̀dí ìlàbó. lẹ́ni tí anábì sọ́n bí sallallahu alaihi wasallam pé ìmọ̀tẹ́niyẹn ní ilmi yóò faru bí. torí ẹ̀ gbogbo ẹni tó bá ní náà ni oríire ńlá ló ṣe pẹ̀lú pé yí ẹ ń tí ò fi wá níjẹ́ kó rèrè náà dé kó jẹ́ ń tó máa padà dìbá lẹ́jọ́ aburú àbí tó máa kó fẹ́ gbádùn ẹ̀ láyé nìkan òun ni kó lò ó pẹ̀lú kó fẹ́ fi ó tún fẹ́ gbaládá tó bá kú tán kò sówó tó lówó lè ná láyé tó fẹ́ mítọ̀pù standard tí àfà àti meet lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ pẹ̀lú kó kọ́mọ ní ní kéwú tán tẹni tó kọ́ tún kẹlòmí tẹni tó kọ́ tún kẹlòmí tí ẹnà tó kọ́ tún kẹlòmí ìwọ ma gbáládà jẹ́ lọ ní títí láíláí o tún kú tán ládẹ̀ tí ṣe ń kọ̀ntínú ládá ṣe ń tẹ̀síwájú torí ẹ gbìyànjú ibi tí ọlọ́lá lè náwó ẹ̀sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ni lọ́lá rẹ̀ òfin ní parun láyé tí wà tún máa ní ládá ọlá lálẹ́kẹ̀ àmọ̀ wà tún wà nínú ọlọ́lá tó wà ń sọ fúwájú torípò òfin tó ní ṣe tọ́lọ́run ẹni tó ní ìmọ̀ àdọ́hùn ta ní láwùjọ ni àwọn méjì tí wọ́n ń da ayé rú náà rí olówó àtún ní mímọ̀ tó lówó bá àtàwọn tí wọ́n jẹ́ ní mímọ̀ táwọn náà ń jẹ́ ń bẹ̀ tí wọ́n tó dodo ọ̀rọ̀ sọ àbọ́ ní mímọ̀ mélòó àfáìsì mélòó ló lè sọ lórílẹ̀-èdè pé ìwọ olówó tó wọ ẹ̀ bá mọ́ má gbó wá sọ́dọ̀ mi ra o ìwọ olóṣèlú tẹ́ kówó ìjọba tọ́níkò fi ṣe nǹkan fáwọn aráàlú ní ó tó wà lọ́wọ́ ẹ jọ máa wá fi kọ́lé fi má fi ṣe títì wá síwájú lọ fi ṣe tó yẹ kó fi ṣe fáráàlú èmi ní kọ́kọ́ ni mo wà láyé o àfáà mélòó ló lè sọrú ẹ̀ ẹ̀wọ̀n kí tí gbogbo bá parapọ̀ táàfẹ́ ẹ̀sìn bá gba bí sí yẹ ká gbà àwọn olówó náà mọ̀ tó pàn nínú ọ̀rọ̀ wọn gbogbo nǹkan balance ṣùgbọ́n ní kálukú ti ta ọ̀run rẹ̀ ó ti tẹ̀ráyé wọ́n ti gbàgbé pé ládá kù lọ́rùn àfáà náà ti sọ kéwú wọ́n ti sọ di pé business lélẹ̀ yìí ọbẹ̀ sọ ọbẹ̀ ti sọ tó ń kéwú àbíkó ń dá nǹkan kan lẹ̀ ìdílẹ̀ mọ́lò ní wọ́n dájọ sunday sunday táwọn kan máa ń dá wọ́n máa wá àti parí ń jọ sunday a tún máa wá nǹkan múlẹ̀ fún wọn ní àwọn wà wọ́n ti kọ́ àwọn kọjọ láàárọ̀ yìí wọ́n ti bún wọn jẹ lọ wọ́n ti gbáwó lọ́wọ́ wọn kí wá ní ìyàtọ̀ wà fà yí pẹ̀lú àwọn páyítọ̀ kò sí ìyàtọ̀ kankan mọ́ náà àílẹ̀ náà ń jẹ àwọn èèyàn náà ní àárí àwọn èèyàn jẹ́ òníwá náà dẹ̀ ń ṣe yìí ládá ọlọ́wà kò tó fẹ́ lọ́gbà lọ́dọ̀ ọlọ́nkó kéwú nígbà tó bá kú tán. máa ń tọ́lá balẹ̀ ìlímà lílímà áàdì fàzàbí fàdílì mìnàrọ̀ sáàdì fáyàlì kùsìrà ní tọ́lé bí lílé ilé fàdúlé mìnàlì ìbáàdì. ẹ̀wọ̀ hikima tó wà nínú wọn nìyí.

àfá ilé ìtì ẹ̀. Fọ́yá kòsìránà tọ́lì bí kí. Ẹ wo òfò tó dé bá òsáàdù yẹn. tó dé bá ṣékù yẹn, tó dé bá àfá yẹn. Nílé ilé ìfọ́dílé. Tó dé bá mùdírù yẹn. Nílé ilé ìfọ́dílé, mìnálì ìbáàdì. Tó wáyá tó gbogbo ìmọ̀ tó mọ̀ gbogbo kí ó tó ké àníyàn rẹ̀ ní pé ohun tó máa fi ní lárí láyé rè òun á fi pawó ah, ọwọ́ ti bà wọ́n. àgbọ̀dọ̀ wá ta kéwu wa ní pọ̀ntọ́ agbọ́dọ̀ mójútó pa fẹ́ fi sílẹ̀ òun láti fẹ́ fi ní gbogbo tó bá wọlé wá bá wa látara bẹ́ẹ̀ nọ́fìlà lásán ni èní orí èní èní tó máa ń fún yàbí èní tó kàn fúngbà tí yàn arajà tán tó wá fún lé nì ẹ̀ ènì lásán ẹ̀dà wọn pé nínú ṣẹ̀ríà náà kí máa ń tọrọ pé bá mi ẹ̀ nífẹ̀ẹ́ ní sí ni a ń tọrọ ní ṣẹ̀ríà ọwá gbé wá fún ọ fún ẹ afá usaf ah subhanallah ẹ ṣe gbọ́njẹ́ zọ́kùn lọ khaira torí kì í ṣe tó wọ́n retí lọ́dọ̀ wọn nìyẹn ṣùgbọ́n lọ ń mú wá tọ́lọ ń bá mú wá bẹ́ẹ̀ tó jẹ́ nọ́fílà bónọ́sì lélẹ̀ ojúlówó ń tó torí ẹ̀ nímọ̀ yìí òní tá ń ká yẹn o ni alìmí yóò tọ́fà bí ìmọ̀ tó ti fi kọ́ àwọn èèyàn àbí wà tó tó ṣe sódá afẹ́fẹ́ tí gbogbo ayé lò ń gbà tó sí má àwọn fà kan ti kú àwọn náà ṣe wà sí kalẹ̀ ń gba ayé wọn lẹ́yìn tí wọ́n ti lọ yán lọ gé gbogbo ọ̀pọ̀lọpọ̀ lẹ́kṣọ̀ wọn ọ́n jù sódá afẹ́fẹ́ nígbà tó ní kálukú àwọn náà bá ṣe báwọn tí wọ́n ti kọ ní sáyé tí wọ́n lùlù só ní wọ́n tí wọ́n ti wíwí kú ìsáyé táyé ti gbọ́ tán ti rẹ̀kọ́dù ẹ̀ kalẹ̀ bó ṣe jẹ́ pé lẹ́yìn tí wọ́n sí mọ́ ní ìsìn àwọn ayé ṣe ń póòsì gbogbo tí wọ́n ti ṣe yẹn ayé ṣe ń póòsì gbogbo tí wọ́n ti ṣe yẹn wa laysa lil insani illa ma sa'a eré táwọn alájá àpà alájì àpà ẹni tó bá ń jẹ́ bẹ́ẹ̀ kó sùn ni ilé tàn alájá àpá ti ṣe kalẹ̀ gbogboro àwọn ilé yẹn àwọn ẹbí wọn náà máa rò pé bóyá bàbá ìṣì trend ayé ṣì wọn ṣùgbọ́n gbogbo báyé ṣe ń gbọ́ mísíkì yẹn tó pàwọn lọ́jọ́ ní sábà díẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ ń kọ́lẹ̀ àkáǹtì wọn pé wọ́n wà tó òní ni wọ́n fàlù wọn fàlù alùkùránì ìjó náà rò pa wáyé wájó Bọ́ni wá àti ṣe ń gbalada, bọ́lá alùkùránì ṣe ń gbalada tẹ́. Sọ́nà fílísì nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti rí kọjá lọ ni, wọ́n ní Hayatukum min suni aidikum wọ́n ní ayé wọ́n ní kálukú tó máa dìtáìmì tó fẹ́ lọ bá lọ́dọ̀ lálìkìyàmọ̀ ọwọ́ kó wa ló wà wọ́n ní kálukú ló fẹ́ ṣiṣẹ́ ọ̀la ara rẹ̀ kalẹ̀ Man sanna ní rí kò ní sí ní àbídà man sanna fil islam sunnatan hasanatan arábìnrin gbogbo ẹni tó bá fi orí pada dáadáa kan kalẹ̀ sínú ẹ̀sìn láàrín gbogbo dáadáa lòun náà ṣe kalẹ̀ olóòsọ fún ọjọ́ pé ẹ̀yìn jọwọ́ ìgbòrò pé owó ta fi ń repo sínú jẹ́ nìyí owó yìí pọ̀ gara nígbàtà kan rí sówó yẹn ní ipò 10,000 àtàrà odó ti ti yìí ṣe bá máa bá lọ rèé ìjọwò lábẹ́ ṣe lè dì èmi lọ́tọ̀dọ̀ tèmi mo ní ilẹ̀ kan níbẹ̀ mo ti padà táwò mo ti ta áfẹ́ plot mi tó wà ń sàlẹ̀ ń bẹ̀ yan ẹ wò 700,000 ni mo tàbẹ̀ tó rẹ́gbẹ̀ títì ló wà ó dẹ̀ tètè lọ ìlàjì nínú owó yẹn èmi deposit ẹ̀ ẹ jẹ́ ká ṣe sólà sí mọ́sùkì yìí o ẹni tó pilẹ̀ ẹrú ẹ̀ ah, lápájá yóò ní láàrí tómi kò lówó lọ́wọ́ tómi

kò tí sí tó bá ti wà ní àwọn nítan jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ là ń gbóhùn rẹ̀ láti kàyàn olórí rẹ̀ adẹ̀bẹ̀rẹ̀ ń tàà sọ yìí nìsín òun adẹ̀ ajá ó lè jẹ́ wàásù lápá yẹn ká náà máa gbaládà oríire yẹn lọ títí láíláí. wà á jírò máa ní àmì lábì ha. olùgbà tí wọ́n bá ń tàn mọ́lẹ̀ nínú mọ́ọ̀sì yẹn kódà tó bá ń bàjẹ́ tó tún tún ṣe òun á máa gbaládà jẹlọ pé òun ló bẹ̀rẹ̀ rẹ̀. arábìnrin àti gbogbo ẹni tó bá tún náwó sí tó náà ń dá sí. wà á jírò máa ní àmì lábì ha báyẹ̀ mi ní gẹ́rì láì ní díládà tí ẹkù òun ti ṣe òun ti ṣe tó lè ṣe òun ti lọ́ntì ẹ̀ gbogbo àtàwọn èèyàn bá ń dé tọ́ọ̀ tún fi kún tó ṣe yẹn ládà àmà lọ Islam tó jẹun tí ò bẹ́ sí mú tí ò dá ọba kan nílò Abẹ́òkúta wọ́n ti jáde láyé nìsìn bàbá dáadáa ni wọ́n ni máa dárúkọ wọn olóríire ni ma wọn ni máa fi dárúkọ tiwọn náà bàbá tí gbogbo máa sábà wọn bàbá tí wọ́n nílé epo máa mo fẹ́ ṣàkàwé olówó méjì nínú ìlú wa èyí tó gbajúmọ̀ tí gbogbo yín mọ̀ káàkiri ní ṣífẹ́ mk abiola atúnnáwó ẹlòmíín náà nínú abẹ́òkúta tí wọ́n ṣe oríire dáadáa kí nǹkan sọ méjì péré nínú wọn ẹ̀yìn náà máa ní wọn nínú ìlú yìí náà ẹ̀dẹ̀ lólówó míì tó náà dájú bí kí náà ti ń pè é bàbá mọ́ tí wọ́n nílé epo mọ́ kọmáṣíà kọlọ̀n kọmáṣíà bá kẹ wọn bàbá ronújọ́ kan pé á àwọn ọmọ wa mùsùlùmí àdàmà uh, náà ṣe fara Christmas àwọn máa gbé wọn pẹ́kàn wà lọ́wọ́ fara Christmas fara Christmas àwọn ní Christmas ah, ṣàwọn náà lè ṣe padà léyà ni ọba bá sọ̀rọ̀ ilé tí máa mọ́ wọn alimam Abdulaziz Abdulrazak hafizahullah ọba sọ lójú wọn pé ah, mọ́ rú pé ah, àbàbá ṣẹ́ẹ̀kì sọ títa ẹjọ́ torí ọlọ́run torí ègbùgbà fà ọ̀gọ̀rọ̀ àwọn olówó yìí náà láwọn àfáà kankan tí wọ́n súnmọ́ tí ẹ pé kí wọ́n tó ṣe nǹkan mí wọ́n ti yan létí ẹ̀ ká ní pé kì í ṣe pé mọ́ọ̀mù ijó lórí rẹ̀ máàmù ni tọ́lọ ń kẹ́kọ̀ẹ́ lágbọ́yé tọ́lọ ní kí wọ́n fi kán fi pè wọ́n padà pé bàbá à ń ṣerú ẹnu ṣe padà léyà o àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe ọlọ́mbà wà láwọn ni bàbá ìfúwà náà wá fi gbà wọ́n nímọ̀ràn pé ìmọ̀ ọmọ wa tán lọ lé ìwé àwọn ará bí ìlú fà wọ́n fi ní kí ló fi di pé ẹlẹ́hà ń gbé ọmọ lọ́wọ́ fara kérésìmásì ara kérésì ọlọ́mọjà ṣẹ̀sìn bóyá táwọn lè ní muslim school pẹ̀lú tọ́lọ́ ṣe fún yín pẹ̀lú ògùn ọlọ́run gbogbo orí ilé yẹn ọmọ ìyá mùsùlùmí ń secondary school wọn amina college pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà ó yá ẹ̀yàn àfà bísínẹ̀sẹ̀ bá ti mọ àwọn tó lè mójútó ó yá ká ní pé wọ́n bá ṣe ń gbà náà ohun tó dájú ni pé àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀rún ẹlòmíì ló ti máa ṣorí bó lására títí wọn tó náà ti máa bẹ̀rẹ̀ irú ẹ̀ wọn náà ti ti bẹ̀rẹ̀ irú ẹ̀ wọn náà àwa ti wá gbilẹ̀ rẹpẹtẹ àwa di pé gbogbo àsìkò léyá wọn tún máa ṣe padà léyá alhamdulillah kọ́ lọ́wọ́n jẹ́ kí aburú yẹn wáyé àwọn ọ̀rọ̀ wọ́n dẹ̀ àníyàn dára ní bàbá ìdẹ̀ nígbà náà ṣùgbọ́n àwọn ò mọ̀ kí níyàn ò bẹ́sìn mu torí ẹ̀ àwọn lọ́lá àwọn ìkàn nínú ìlú wọ́n ń bùkátà sí ìtọ́sọ́nà gbogbo ẹni tó bá kéwú lọ́fà tó yẹ pé ńgbà tí bàbá yìí kú kọ́dà wọ́n sàtọ́tẹ́lẹ̀ pé itẹ́ the best place fún ìyàn tó bá kú tán ní kẹlọ́sùn sí tẹ́ ọlọ́lá wá ni wọ́n gbé wọn lọ bàbá kejì sórí bí tí wọ́n nílé epo sórí bí bàdà nígbàtà wọn náà wà láyé bàbá yẹn ní owó tó pọ̀ sí àdúgbò kan wà lọ́dọ̀ alábẹ̀kúta ń pè níbẹ̀rẹ̀ kòdó ẹ̀ náà níbẹ̀rẹ̀ kòdó bí gbọ́ra ni ìtẹ́ mùsùlùmí ìtẹ́ mùsùlùmí kọ́nà àwọn sàtọ̀ tẹ́lẹ̀ pé táwọn bá kú ibẹ̀ ni kí wọ́n gbé àwọn lọ ṣùgbọ́n ṣe ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́ngbà tí wọ́n fi jáde láyé ibẹ̀ dẹ̀ ṣì wà nínú gbó kò tí sí fẹ́ǹsì kò tí sí àmójútó káwọn alákọ̀ọ́rí tí ń wù kú kiri kán wà lọ gbàbẹ̀ lọ ṣe aburú lọ́sọ̀kòkè iṣẹ́ tó ti ń àwọn olówó ńlá tí mò ń sọ ìgítẹ́ ni wọ́n sùn wọ́n fi orí parí kalẹ̀ yìí náà ti fowó rà kalẹ̀ tí wọ́n ti náwó ribiribi sí yẹn ládẹ̀ lọ ń bá ń gbà táwọn sí mọ́. al-khayru yabiqu zamanan ba'da sahibihi. torí ẹ̀sẹ̀ bá rà àwọn àfáà kan tí wọ́n kú àwọn ìmọ̀ọ́mù ńláńlá kan tí wọ́n kú tí wọ́n sún wọ́n sílé tán sún wọ́n síbì kan dánú àgbàlá wọn àbí sisi rúùmù wọn kò yà lẹ́nu àwọn ìyẹn ò

tó yẹ pé tó bá ti kú tán ládàá rẹ̀ lọ ń bà. ẹlẹ́kẹta ni waladin salih. waladin salihin náà ni fẹ́ sọ àná bí là sallallahu alaihi wasallam mo dẹ̀fẹ́ fílì yẹn pass message fẹ́yìn bàbá àtẹwà mílíọ̀nù àtẹ̀yìn kí ló máa ń jẹ́ kọ́ ọmọ yá ọmọ rí oníkóníkálukú roko ẹ̀ká lẹ́ o anábìlẹ̀ ọmọ rẹ tó kú yẹn fílẹ̀ kò kàn sọ pé ọmọ tó kú fílẹ̀ ó ní ọmọ rẹ wàlàdín sáàlẹ̀ anábìlẹ̀ ọmọ rẹ tó kú fílẹ̀ tó ń ṣàdúrà fókú rẹ̀ fún bàbá rẹ̀ fún ìyá rẹ̀ agbọ́dọ̀ lélẹ́mí pé kí èyàn gbọ́dọ̀ mójú sẹ́yìn èyàn àwọn bàbá wa wọ́n fi ní kátayé yanjú ẹ̀ ní o ìròrí kan tó wà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí láti ti pẹ́ ti pẹ́ ẹjá chéńjì ẹ̀ bí o ti ẹ̀jù kan làbí méjì nínú ọmọ mi fẹ́ kó jà fà fẹ́ kó kó mọ kéwú àwọn tó kù tó ti kàwé ti kàwé ti kọ́ṣẹ́ ti kọ́ṣẹ́ bó ti ẹ̀jẹ́ kàwé méjì rárá o gbogbo àwọn ọmọ wa ní kájẹ́ kan kéwú gbogbo wọn ní kájẹ́ kan màlùkùrá ní kà gbogbo wọn ni kájẹ́ kí wọ́n mọ̀ túmọ̀ débi tó lápẹẹrẹ ó wá fẹ́ kàwé sí ó fẹ́ kọ́ṣẹ́ ó fẹ́ ṣòwò kò dira wọn lọ́wọ́ kó máa bá yẹn náà lọ ṣẹ́rí ní tẹ́ ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nímọ̀ ẹ̀sìn tó ti wà lára ẹ̀yẹn ẹ ti lọ́mọ rí láyé nìyẹn o gbogbo tó bá ti ń kírun tó ń ṣàdúà tó ń ṣe kankan nínú ẹ̀sìn yìí kódà kó má lanu ṣàdúà lára tí wọ́n ń bá kó má lanu ṣàdó àpọ́lọ́ ń kẹ́ bàbá mi ọlọ́n gẹ̀yà mi ẹ ti ń gba aládágúrú gbogbo dáadáa tó bá ń gba yèrè ṣe lójú ọ̀nà ẹ̀sìn ṣùgbọ́n ọmọ kan ṣó lẹ sí ojú ọ̀nà bẹ́ẹ̀ àwọn ẹni tó ti darí wọn síbi òwò ẹ darí wọn síbi ìwé ẹ darí wọn síbi foundation ayé wọn yìí irun ọ̀n kí wọ́n bá ń tẹ́ ni pé wọ́n ti rọkọ̀ bọ̀gìnì wọ́n ti kọ́lé ti dọ̀gá lẹ́nu iṣẹ́ ìyẹn náà ní ẹ̀sẹ̀ fi tẹ́ náà fi wò pé á ah, after all ọlọ́nkẹ́lágbájá àwọn ọmọ ẹ̀ ti make ẹ̀ àwọn ọmọ ẹ̀ ti wà ókè tó bá dìgbà léyà báyìí tó bá ọmọ ṣe kẹ̀tíkẹ̀tí àwọn ọmọ àwọn obìnrin náà wọ bí pátá lásán sí ìdí tí wọ́n kiri àdúgbò yìí. àwọn aládé sọ́ọ̀lì rìn yẹ̀dìrún la ó. bàbá lówó ń fò náà ti wà òkè. ìyá ọmọ rẹ̀ àbídànù. ìwọ́n ló ní àwọn ọmọ yẹn. gbogbo ọ̀rọ̀ tí wọ́n níláyé láyé yẹn díẹ̀ ní tiẹ̀ nínú ẹ̀ oúnjẹ ọmọ kọ́ lélẹ̀ yẹn pápánu ọmọ nìyẹn oúnjẹ ọmọ gọ́gọ́ lẹ̀ sí tọ́mọ bá ṣe tó ń balá tẹ́pà yẹn dò wá bójútó kó tún máa ṣe lọ síbẹ̀ tún wá tàwọn àwọn àbúrò rẹ̀ náà sí pé ó

أنفسكم وأهليكم نارا Allah ni mo pa ẹ̀rọ gbàgbọ́ òdodo ẹ mójú tó ara yín. Wàhálìkùn náírà. Ẹ pèrè ayé sá kúrò níbi tó máa mú yín wọná àti àwọn ará alẹ́ yín náà. Àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó yín. Àkúdù àná zùwà ní ìjárọ̀. Irú náà wo ni? Ìhà màláyíká tún níbi làbọ̀ ń ṣìdá. Allah iná tó yá sí pé wọ́n

ìlú dàláyé èmi fẹ́ jẹun ọmọ ní o ń jẹ oníjẹ ọmọ àfi kíyàn ma kíyàn gbọ́yé dáadáa wà kúrùtù hannà súnwà ní hijáran já mú ayà yìí náà wá kẹba ma ànábí ọlọ́run àwọn náà ọrùn kàtúbọ̀tán tọ́rọmọ̀ pé bí yàn bá kú yí tó ní kíyàn rẹ̀ ní eré fẹ̀yìn ilẹ̀ fún kíyàn lágbẹ̀yìn tẹ́yìn ṣe anábíwá Yakubu pa ọmọ rẹ̀ jókòó ọlọ́run àmùkún tó mú ṣùhádá ibi hadara Yakuba al ibi hadara Yakuba al Àkùnbalẹ̀ máa ó tún ibi kọ́ lálìbà ní ìmáta tábùdù náà mi ń bá àdí. Aláàní. Kọlù ìlàáhákà wà ìlàáhà. Kọlù náà bùdù ìlàáhà. Ìlàáhákà wà ìlàáhà àbá ìkà Ibrahim wà Ismaila wà Ishaqa ìlàrà wà ìdáhùn wà nàhànà láwọ́ mùsùlùmí. Allah ni àmùkúntùm ṣùhádà ìdè hadọ́ra yàkúbà mọ́t. ara ní tó bá pẹ́ bá mọ̀ ní ká ṣàlàyé fún yẹ̀ sí ń bẹ̀ lóòótọ́. amukun tún ṣúgádá. ìgbà tá àkókò kú ànábì wa yàkúbù súnmọ́ àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run fi hàn wọ́n pásìkò àti lọ wọ́n ti ń tó wọ́n máa ń mọ̀. hadọ́ra yàkúbà mọ́t. ìgbà tá àsìkò àti papòdà ànábì wa yàkúbù wa súnmọ́. ìkọ́ lálẹ́ ìbáni. àgbàlagbà náà ti máa mọ̀ pé tọ̀ tàbá tí èèyàn bá lọ lélé àwọn àgbàlagbà inú ẹbí inú agbolé tàbá ń kí wọn bọ́nà ń jáde ẹ̀mí òtọ̀ àwọn gan èmí àmà sọ́jáde nínú pé tọ́lọ́mbá tún ní tọ́lọ́mbá tún kàtí àtúrí wá ó tọ́lọ́mbá kàtí ara máa sọ wọ́n pé ibi àti bàbá àmọ̀kúntún ṣúgàdá tọ́lọ̀ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló kù ilẹ̀ àbọ́rọ̀ yára kún balẹ̀ mọ́ kí lẹ́yìn àgbàlagbà dẹ̀ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu ìwọ̀n bó ń jẹ ní kun yín gbà mọ́ ìwọ̀n bẹ́ ẹran lẹ́lẹ̀ fi yín fà mọ́ kí ẹ̀ ní a máa níyàn fẹ́ jẹun mọ́ kí lọmọ náà wá fẹ́ rà fún ni tí wọ́n tó tún fẹ́ jọ ní lójú tó ń tẹ́ ti jẹ láyé yìí tẹ́ wá ní gbìyànjú àti jẹ tó jẹ́ halal tí ò ní parí láíláí anábì yakubu pé àwọn ọmọ rẹ̀ jókòó. ìbí kọ́lá líbà ní ìhì máa ta àbójú nà mí ń bá a dì í. ẹ̀yin náà retí kí ló fẹ́ máa bá yín lẹ́yìn tẹ́ bá sílẹ̀ ayé mọ́tẹ́ ti wà nínú kòtò ẹgbọ́n tá anábì yakubu ṣe ní kẹ́kọ̀ọ́ sí. máa ta àbójú nà mí ń bá a dì í. ó sọ àwọn rẹ̀ jókòó báyìí wá ń béèrè lọ́wọ́ wọn pé gbẹ̀yìn ọmọ mi ń ṣẹ́ sẹ́yìn ti pé. máa ta àbójú nà mí ń bá a dì mi sì tẹ́ ẹ náà máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ yín irú tó yẹ kẹ́ kó tó yẹ pé jọ pé ó yẹ kẹ́ wá kọ́ bọ́skọ̀tà kan sẹ́yìn bí ó yẹ kẹ́ bá mi ṣe kíní síbì ṣe kò tí yẹ kẹ́ ra mọ́tò fún mi ẹjọ́ tẹ́ ń bá ọmọ rò nítorí láti pé mítì wọ́n ṣe fẹ́ ṣe sólà àlẹ́ kò dá òwú ọmọ ṣe dáadáa o ṣùgbọ́n tó kàn yín yi ní sọ. sọ fún ọmọ rẹ̀ pé mi wọ́n ní kílẹ̀ fẹ́ máa sìn tí sí mọ́ ìbéèrè ẹlòmí nínú àwọn bàbá nínú àwọn àyátà ń ṣe ìsìlámù lónìí ọmọ ẹlòmí ti ń pàtẹwọ ọmọ ẹlòmí ti lọ ń gbégú ọmọ ẹlòmí wà náà ẹlẹ́yọ̀ ọmọ ẹlòmí ti ṣègúnukó ọmọ ẹlòmí ti mùsùlùmí ní ẹ kí torí ẹ̀ kátayé yanjú ẹ̀ ni pé jókòó fáwọn ọmọ yẹn jókòó anábì yakubu ń bèèrè láwọn ọmọ rẹ̀ dídá anábì ọlọ́wọ́ ní kílẹ̀ tó máa ṣe sí ń dá a ní bàbá wa ẹ fọkàn balẹ̀ ọlọ́run ọba yínà la máa máa a ní ọlọ́run ọba yínà la máa máa ọba kan ṣe yẹn ni ọba tó jẹ́ pò náà ni ọba ọba báyín tí wọ́n ti rí kọjá lọ làwọn máa máa sìn ọlọ́run tí ànábà Ibrahim ọba màlàyé nínú ẹ̀sìn èèyàn dì nọ́mà o ń bèèrè lọ́wọ́ ẹ pé mélòó lọ lọ́hun ẹni eh, ẹni Islam kan máa sọ pé ẹ̀yà kan but in other religion àwọn kan sọ pé 3-1 and also àwọn kan sọ pé ṣọ̀gbó ìsọ́sọ́ ìgọ́dù iná ọmọ yẹn sọ bẹ́ẹ̀ fún ẹ ó yẹ kó omi máa jábọ́ lóúnjẹ pòròpòrò bí kí ọmọ yẹn sọ yìí Nàìbúdú ìlara ká. Ó wá bèèrè rẹ̀ pé bọ̀tí wo ni wá bìlífù nínú ẹ̀. ni àmì dáàdì èmi òun discriminate tèmi ná. Àwọn wa lọ sọ pé èèyàn jẹ fanatics. Ó nà kan náà ni gbogbo ẹ̀ o. Dáàdì ẹ̀ má lọ kó má lọ Boko Haram bandit o. Gbogbo ẹ̀ náà ni kan náà ni o. Ṣé ti jẹ́ dáàdì? Ah. Àgbákò òwe tó rán wọn lọ kà ṣé orí tó dáa èèyàn lẹ́yìn ní túnmọ́ ẹ̀hún anábì àkó yá ti kwẹ́sùn sáà ọmọ ẹ̀ àwọn ọmọdé dá bàbá wọn lóhun aṣèyàwó kan ní ọdún kan ní ọ̀dọ̀ wa ẹni Abẹ́òkúta abúsọ̀fí àti ìrántí ti mìírí mo wá jù béèrè lọ́kọ ìyàwó lójú agbo torí ìrí tí mo ara fún mi pé ah, ah, ṣe lè dẹ̀ ń kinu ṣá mo bá béèrè kwẹ́sàn lọ́wọ́ rẹ̀ lọ́dún náà pé zuri zuri rọ́kà mélòó ni rọ́kà márùn-ún ó ní 5 5 5 5

ìnálìbà ní iná. ọ̀gọ̀rọ̀ ń táwọn ọmọkùnrin àgbà kò ní sí nìyẹn o. làṣẹ inú náà yóò há rọ́júlù. àṣẹ kẹfẹ́rí lọmọkùnrin yẹn. bàjẹ́ alẹ́ òmù àfàràn tàhayà bìí àbàdàn. àwọn ọmọ kí omi ta ṣe là tán mo ń fura pé áá ìwọlé ẹ̀ yìí ìrísí ẹ̀ yìí ṣe ẹ̀ yìí mi rí ìmọ́lẹ̀ ìsìlámù lára adára wa mọ́. iná lè bá ní iná. tó ní bó bá dé àdúgbò lónìí atress àwọn onígbò ẹ̀ nẹ́tíwọ̀kì wọn á connect pẹ̀lú ara wọn. áá ẹni tó mú ẹ̀ lẹ̀ tó bá wọ̀ lú lónìí á wọ àdúgbò àwọn ẹlẹ́lẹ́ lọ. àbúwá onísùnà náà bá wọ àdúgbò lónìí á iná ìbálẹ̀ náà lálẹ́ àtàwà sílẹ̀ àti màárì mọ́lẹ̀ lójú ara wa. أيها الرجل فاجعلهم إن البنين àwọn ọmọ wa tàbí ẹ̀ṣọ́ ni wọ́n fún wa ẹ̀ṣọ́ tayé tọ̀rin ni wọ́n fún wa yẹn bàyá ẹ jáde tí mo tuntun wọn ká ọrọ̀ ẹ̀sìn tí wọ́n lọ́pọlọ kọ́ ba lè torí parí fún wa ńgbà tàbá sí ma. mani aṣa mi ní jẹ́ ìrìn àbíná ìhìn tó wá rí fún un. ní àbá wáyé bí ò bá rá ọmọ rẹ̀ fẹ̀yìnlẹ̀ fún tí wọ́n máa jogún ẹ̀sìn tó náà ṣe tánà máa bá lọ bẹ́ẹ̀. àfá tó bá kún ọmọ tàti rẹ̀ fáwọn ní ni. bàbá kan wá sọ́dọ̀ mi ní ọdún kan kókó wá láti sáìdì jẹ̀bú yẹn ni wọ́n ní àwọn náà dẹ̀ ṣùgbọ́n kọ́ ni wọ́n ìdí kọ́ ni wọ́n jókòó sí òwò ni wọ́n dẹ̀ ń ṣe ana akọ̀ kọjá lọ ládùúgbò ni náà bá níkan yàrá pọ̀pọ̀ fún bí kan lọ́dọ̀ obìnrin tó ń ta pọ̀pọ̀ bàbá ah, ló bá ta pọ̀pọ̀ fún fáwọn náà bá gbà ah! á wọ́n bá rí kó tọ́ bọ́nú agbọ̀n apẹ̀rẹ̀ tó gbé sẹ́gbẹ́ ó já pépà tó ni ó fi ń ta pọ̀pọ̀ kí ló ẹ má kí ló dé ìgbà tí òun kú wọ́n dẹ̀ ogún

wàlúùsùn. Téèyàn bá wá ayé, téèyàn bá lọ́mọ rẹ tó fẹ́ tẹ̀yìn ẹ̀ báyìí, òfò ni ẹ́ ṣe wò. Àbọ̀ àmọ́ kọ́dẹ̀ Hawa Laukana mo jí tẹ́yìn dáhùn. Gbogbo ń tẹ́ni náà fáyé rẹ̀ ṣe àṣedànù ni. Tọ́lọ̀ bá tí wàá lọ ṣe tó jẹ́ni tó nígbìyànjú tó olùpèpè Àbọ̀ọ̀mà kọ́dà wà náà mú jíjẹ́ yídá. A ṣe dàní ní gbogbo tó ṣe láyé ń gbà náà lọ máa ṣe tèmi àti ń bẹ̀. Ẹni sọ fún pé pépà yìí lẹ́yìn ti kakún pépà. Ẹni ìtẹ́sùn máa tún lọ ra ìwé máa fi tabọ̀ ẹ̀dẹ̀kọ́ ẹ̀dẹ̀ ń já gbogbo èyí tó wà ń tó bá tún kùtà ọjọ́ kejì àbíká lọ́sẹ̀ yẹn náà dẹ̀ ní bàbá yẹn mú ọmọ wọn ọkùnrin wọn ló ti kọ́ṣẹ́ ó ti ń ṣiṣẹ́ tí lọ́rìn ló kọ́ àwọn wá ní wáwáwá kó tó tẹ̀síwájú jù báyìí lọ kó tó dípò mari wọ́n lọ kéwú ah ẹ̀rù ń bà wọ́n pọ̀ láta àwọn náà báwọn ló ṣe fẹ́ rí ó yẹ káyẹ̀ ìmẹ̀ àti máa já pé báwo lọ làwà ṣe fẹ́. àná àṣà mi ní jẹ́ ìrìn àbìnà ìtùwárí fún o. ṣàtọ́ àwọn ọmọ wa ta fi gbalada lára tó fẹ́ máa bá wa rèé o. ọdẹ àwa làwọn kánà mojútẹ́ ìdáhùn. أضاع ما قد حوى لو كان مجتهدا Ànábì ọlọ́run fi ń dìde ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀, àwọn ọmọ rẹ̀ yí pé kí lẹ́fẹ́ máa ṣe tí ń bá sí mọ́ táwọn ọmọ fi ń fi ń dábà bá wọn lójú pé dáadé ẹ balẹ̀. Ọmọ rẹ̀ tó kú fílẹ̀ sáyé, oríire ńlá lòbí yẹn ṣe èèyàn lè bímọ mẹ́fà ń gbà mí lápẹẹrẹ tó bá yẹ pé kan ṣe nínú wọn ló bá kíwú tó ń sin lọ́hùn tó ń bójú tẹ́sìn òun ló lú ọmọ nínú àwọn ọmọ yẹn dímú bẹ̀ láti nílọ tọ́lọ́mbá wá kẹ́ tó yẹ pé gbogbo wọn náà ló wá ní kí wọ́n kí ó tán hálùkùránì tí wọ́n kírun tí wọ́n sin lọ́hùn tó ń ṣẹ̀sìn gbogbo àwọn ọmọ ẹ ló lú ọmọ ó ní àwọn ọmọ tó náà ti kọ́lé ọmọ tó àti ẹ̀rà mọ́tò wọ̀láyìn tí wọ́n ní ju mọ́tò lójúlé lọ ọmọ tó àti ìtàdé wá tábà tí wọ́n mọ̀ lórí jàdùn bí i máa

torí pé tọ́wà ti bẹ̀rẹ̀ sí kéwú ojú ẹbí wọ́n ti là àwọn ò ní rí wọn tú jẹ mọ́ àwọn ò ní rí wọn ti gbé fún ọmọ láwọn àfọ́ níwọ̀n tú àwọn ò ní lè sọ fún ọpá ńlá láwọn rí nǹkan kan mọ́ àwọn ò ní máa gbé àwọn àjọ fọwọn náà ìkọwá kan àwọn ọmọ torí táwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ sí kéwú mo mo lówó ẹ ti ah

tẹ́bá fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́ládùn sọ́ọ̀lẹ̀ wọ́ládùn sọ́ọ̀lẹ̀ yẹ́ dọ́là lọ́lá ń sọ ọlọ́wọ̀n ní kẹgbẹ́ kọ́ntrátà àjọ àfáwọn àfáà tó kùn yí bá kù ṣétọ́ ọmọ bá ti gbọ́ ẹ̀sìn yé ṣébò ló máa ṣàdọ́ fún bàbá rẹ̀ ló máa ṣàdọ́ fún ìyá rẹ̀ tán náàbí sọ nìyẹn sọ́lọ́sà kò síjọ́ kò fìdáwù kankan mọ́ skáàmù ni fìdáwù skáàmù ni fìdèjọ́ kò fìdáwù skáàmù ni àwọn àfáà fi ń jẹ́ kókèlè ọbẹ̀ wọn pán ní kẹsí kankan bẹ̀ wọ́n fi ń gbówó ní àbíjọ kò fi dáwò lẹ̀ rí tí wọ́n ṣe rí tọ́wà pàwọ́ mẹ́ta wọ́n kò olókù pẹ̀rẹ̀ àpítì àti tó wà <laughs> àwọn tó yẹ ká àwọn ẹbí tí ẹni wọn kú tó yẹ ká fún lówó àti wọ́n ń gbó lọ́wọ́ àti gbó láwọn ẹbí wọn gbogbo àwọn ẹ̀rẹ́ tó kó wá àtèrè pé kí ni tó fún ìfilẹ̀ gbèsè wo ló jẹ wàrà ìfẹ́ bá sán àwọn ọmọ tó kéré náà ọmọ rẹ̀ bá ní wíwá àti kéwọn ṣe ní dúró àwọn opó tó filẹ̀ bá àwọn tọ́jú wọn jáfàrù kú ànábi ní ìsináwọlé alì jáfàrù tó àmà fa innahu qad asabahum mọ́ ìṣìgílẹ̀ hùn ẹ̀sùn jẹ́rẹ̀ fún ara alì jáfàrù ń tó ṣẹlẹ̀ sún wọn tó níjọ́ orójú ráìdé jáàrò ni ebi máa ń pẹ́ ní tẹ́ni rẹ̀ bá kú nítorí ìrònú àti dáná àti ṣẹlẹ̀ àti ṣètò ọ̀hún ó ṣe wáyé pẹ́ ní tẹ́ni ẹkú lónà tí wá túraká òun dé tí kì í ẹkú kí bàbá ẹkú ni ṣá celebrate ìbànújẹ́ ni ó dì bẹ́ẹ̀ ni kò dáa àwọn àfáà náà

ọlọ́nà tó bá jó lórí eré tọ́mọ rẹ̀ náà tó wá torí rẹ̀ sí alhaqina orí eré tí rúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe yẹn látara kí wọ́n ń ṣẹ̀sìn àwọn ọmọ tún rẹ́sìn ṣe pẹ̀lú wọn àwọn ọmọ yẹn àá fi wọ́n pẹ̀lú àwọn òbí wọn níbi oríire lálẹ́kẹ̀ẹ́ yàmọ̀ kò ní mọ́táyé wà ẹjọ́ àbójútó ìsìlámù ẹ má jẹ́ ó parẹ́ nínú ilé wa o. ọ̀rọ̀ ní dáadáa ti bàbá ò ní dínkù tọmọ náà ò ní dínkù tìyá ò ní dínkù tọmọ ò ní dínkù oníkálukú àgbà ẹ̀san ọṣẹ́ rẹ̀ lágbàgbé lálùkìyàmà torí díẹ̀ yóò rere tá a ṣe àwa mùsùlùmí ó rere tó kẹnu ni ìdì kan nínú àbí tá a kàálẹ̀ èèyàn gbọ́dọ̀ rú rere ṣe nínú ẹ̀ tí èèyàn náà fi máa lẹ́gí rẹ kalẹ̀ ńgbà tí èèyàn bá sí má èèyàn gbọ́dọ̀ rí kan ṣe Mm. àwọn kan náà bẹ̀rẹ̀ foundation mọ́sídìdì yìí ní tó dájú ní pé gbogbo ọkọ̀ náà wà láyé má tó bá ṣẹ́kù nínú wọn kò lè pọ̀ àwọn ti ṣe tí wọ́n wọ́n ti lọ àsìkògbà tí wọ́n dẹ̀ ń ṣe ń jọ kíní àná àwọn kan jí ní kó àwọn kan jí sìmẹ́ǹtì gbé nínú àwọn ẹlòmíì tán náà wá bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ àwọn míì agbowó kò ní ṣiṣẹ́ inú iṣẹ́ ilé ọlọ́run òun náà ti fi owó yẹn ṣe tó fẹ́ fi ṣe òun náà máa gbà lọ ọ̀nà tó dá kò ní tán àwọn tó dẹ̀ dóní tán náà fi ṣe dáadáa bá àtàwọn tó fàṣkólẹ̀ tó láàgùn wọn tó lówó wọn tí wọn náà ní parí ẹjá lọ gire kalẹ̀ tíyàn bá ti kú ikúkọ́lé rẹ̀ ṣe o ìtíyàn fi ṣe ṣe lọ tó bá jẹ́ dáadáa ní dáadáa rẹ̀ lọ wọ̀lọ́kúnná ìdá mẹ́tìnà مدركنا لكان الموت راحة كل حج لكان الموت راحة كل حج tó bá pẹ́ tí a bá ti kú gbogbo ẹ ti parí náà nìyẹn ìsinmi ní kú bá jẹ́ wàlákínà ṣẹ̀bátà bá ti kú ìgbéǹde ṣì ń bẹ tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ ẹgbà wàhálà pàǹtítà ń kójọ láyé àbíkáṣe tọ́lọ̀ ní ká fi gbájúmọ́ fi rí àwọn ọmọ wa kájẹ́ kó yí ọmọ wa pé ayé ayé asán ni ìdámìtìná bọ̀ ìfinà èrè tàbẹ́ jẹ ayé lẹ́sìn àti dáadáa tàbá rí ṣe nínú ẹ̀ ọlọ́run wa bèèrè lọ́wọ́ wa lórí gbogbo ń tá gbáyé ṣe nínú tó máa bá ó gùn lọ bẹ́ẹ̀ gbogbo tó bá jẹ́ nǹkan dáadáa tó jẹ́ nǹkan dáadáa tó jẹ́ nǹkan dáadáa kankọlé kéwú kára alkùránì sínú masjid kagbẹ́bọ́wò kagbẹ́gì táwọn yóò lè máa ká èso ẹ̀ àbí tó kan gbogbo tó bá jẹ́ nǹkan rẹ̀ nǹkan rẹ̀ nǹkan rẹ̀ nǹkan wa wáyé àbí ìtàn bá mú nínú owó wa fi ṣe kódà lẹ́yìn tó kú bá kú pàápàá wọ́n lè tí ò bá lọ sí hajj wọ́n lè mú nínú owó ẹ̀ kí wọ́n fi bá kán lọ ṣe hajj lórúkọ ẹ̀ ẹni tó bá kàn fẹ́ lọ́kàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti ṣe hajj rí tí ò bá lówó àti ṣe ẹnìkan lè mú owó nínú àpá rẹ̀ nínú àwọn ọmọ òkú kó lọ ṣe hajj lórúkọ ìyá rà bàbá rẹ̀ tó bá já sí pé bàbá yẹn ò ṣe hajj tí wọ́n dẹ̀ ti ṣe rí o lè lọ ṣe míì lórúkọ bàbá ẹ̀ kẹwọ́n ṣe olóore tó ṣèpọ́nlẹ̀ tí wọ́n lè ṣe táwọn èèyàn máa máa ṣe pọ́nṣán pọ̀nṣán òkú wá kúta ìfún ọwá bẹ̀rẹ̀ sí dámà rí ìbílẹ̀. wàlíláhi máa fi sàmà wá àti wà máa fi làrú bí lè yẹ̀jẹ̀ sí yálẹ̀bí náà sáàkùn bí máa àmì lò ó wà yẹ̀jẹ̀ sí yálẹ̀bí náà hásánù bí lè hùsìnà. ṣé kàbílẹ̀ wà sẹ́rin? jáfi ayẹ ilé náà kàfi rándẹ̀ ọ́pù lónìí. wàlíláhi máa fi sàmà wá àti wà

ẹ̀ṣàmí lórí ilé yẹn àwọn ọjọ́bá wa ọlọ́njọ́ wà sí sí ẹ̀ ọlọ́njọ́ fò tọ́ọ̀nú ìjọ fi bá wa lò jẹ́ kí gbogbo àṣírí tó pamọ́ síbi tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́njọ́ lè tú síta ọlọ́njẹ́ wọn tú àṣírí ara wọn síta ogun tó pamọ́ sábẹ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́nbá wa tú síta ọlọ́àjọkàn tèrè ọlọ́run gbogbo tá àgbọ́dé tẹ́lẹ̀ là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ bandit gíyàn gbé wọ́n dẹ̀ ń rí lé sí fídíò bó wọn track Eh, ẹ̀rí wọn trace gbáta ń bọ̀ tàbí máa débì mo ní látọ̀dún tí mo ti wá gbọ́ ọ̀rà mi rí inú òru eléyìí rí láyé gbogbo ọ̀nà dání mo ní kí ló dé wallahi na ìyẹn là ń sọ̀bọ̀ lọ́nà pé kí ló dé àtàlọ́ àtàbọ̀ gbogbo ẹ̀ dání àfi fìgbà tó pé tábà ti ń padà lọ káyà gbọ́dọ̀ òfurufú ṣùgbọ́n ọlọ́run tó aṣọ gbogbo wa àkúnkún padà òkúnkú dọ̀là igbó ara la fẹ́ sùn torí ìdí èyí ọlọ́njọ́ wọ́n fa rẹ̀ ṣẹ́ nìkankan wá o. abẹ́ẹ̀dì ni. òun lòun ní àkóso sámà àtilẹ̀. liyajziya alladhina asa'u bima amilu. gbogbo ọtí Dangote ní ọlọ́run ló ní gbogbo wọn ọ̀sẹ̀dẹ̀ láni ní gbogbo abíọ́lá ní ní gbogbo ọlọ́rọ̀ ayé ọlọ́lá ayé ọlọ́run ní gbogbo ọ̀tá ní tó ń jọ lójí òun ní gbogbo ẹ̀ bá wá gbé gbogbo ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ kó ń bá lè fi tó bá ṣà ìdá rẹ̀ sí yálẹ̀ bí iná bí náà bákan náà ẹni tó bá gbáyé ṣe eré kóhùn lè sán lẹ́sàn rí torí ẹjá ṣe dáadáa ní o kádẹ̀ jìnà sáìdá o gbogbo tí ń jẹ́ ara ìdá ẹjá o gbogbo àwọn obìnrin tó lẹ́tọ́ tó ń fọ́ tẹ̀ lára tó ń súnmọ́ ń tíra ní tó máa lọ bẹ́ẹ̀ náà rí inú sáré tó bá o gbogbo ọ̀kà tó ń ṣe gbogbo jàǹbá tó ń ṣe gbogbo olówó tó ń kó wọ́n ti ẹlẹ́ onílẹ̀ oníṣu tó ń wọ́tàmẹ̀lẹ̀ tó lọ ń jí lóko gbẹ̀sán ẹ̀ wà wá sú ẹjẹ́ tó bá rí wárùfìkí wà ní gbogbo nǹkan náà báyìí nìsí zẹ̀wídìlẹ̀ kọ́ ká láhùlá ká máa àmì gbogbo ẹni tó wọ́n dáadáa mọ́ dáadáa ṣe dáadáa ṣẹ́rí dáadáa tó wà òkè jù ní dáadáa àgbẹ̀gùn pàápàá ńlá mẹ́sí pé fọ́ra yìí náà ni ẹnìkan ti rìlísì fídíò kan jọ ní yìí mo wò tó ní àwọn ti ti àwọn ti pako báyìí o àwọn tó fẹ́ ṣe àwọn fẹ́ gbin ẹ̀gẹ́ mi àwọn fẹ́ gbin kíní mi o pákílẹ̀ àwọn kó dálẹ̀ yìí o ẹni tó bá ní ìdí ẹ̀kọ́ wá kó o ẹni tó bá ní igbó ọ̀rá ń bí ni mo rí fídíò yẹn ẹni ẹ post ẹ̀ báyìí ó ní tí wọ́n bá dẹ̀ ó nẹ̀wò ìkan wà ní sàlẹ̀ ń bẹ̀ àwọn ti wù dálẹ̀ síbẹ̀ ìkan lòún ti dúró ti sọ tí kò bá dẹ̀ sẹ́ni tó fẹ́ kọ́ pè ń ẹkọ máa fọ̀kadà wá kó fún wọn bí tán bá wà Allahu Akbar pákí wàhálà àgbẹ̀ ìdààmú àgbẹ̀ ó wá di tó wá ń wẹ́ tó máa wá kó nípò ọ̀bọ̀rì. láwọn ìdílé kọ́ búríkà làhùn kí nǹkan surplus kó wá waste àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ní ètò lágbàáyé tó bá pọ̀ báyìí wọ́n mọ́gbọ́n tó máa dá sí a wà nínú reserve torí pé kí ni a discourage àgbẹ̀ ọlọ́mọ yẹ kí ya padà jẹ́ wá pé jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ò ní gbé pákí tó bá máa dàsùkò míì tó wá ń bọ̀ báyìí gbogbo àwọn àgbẹ̀ fúrufúru àmì tí mo gbèdé ṣe mọ̀ mọ́ gbèsè tí mo jẹ́ ní. ṣùgbọ́n tí ìjọba bá tẹ́wọ̀ gbà tí wọ́n níbi tí wọ́n kó tí wọ́n ṣe tó wà òkè tó rà lọ́wọ́ wọn náà rà lọ́wọ́ wọn pẹ̀lú owó gidi náà fi kábàámọ̀ pé tára rẹ̀ tó aráàlú á tún gbìn mí á tún gbìn mí ṣebí tó ń jẹ́ bá pọ̀ nílẹ̀ tó ń jẹ́ bá kúrò nínú iṣẹ́ ìṣẹ́ pùṣe ọlọ́run jẹ́ kí gọ́ọ̀mẹ́ntì wá wà sí sí ẹ̀ pẹ̀lú wa o ìyà tó ń jẹ wá lọ́wọ́ yìí lọ́wọ́ yìí tó wà lọ́dọ̀ wọn kò kéré o òdodo ọ̀rọ̀ ni òní a máa sọ wọn. kọ́ búrí kàlá hùnà lè ká máa tún àmọ́. ẹja palẹ̀ mọ́ kalẹ̀ dé sàárè wa. làhùnà lè ká máa tún àmọ́. kò sóúnjẹ kan tí yàn fẹ́ jẹ ń bẹ̀. iná lè máa há sínú àfi. gbogbo dáadáa tí yàn gbá yẹ rẹ ṣe. lè ká kúrò tún. òun náà ni tí yàn máa jẹ tí yàn bá dé sàárè. irun tó kí ààwẹ̀ tó gbà dáadáa tó ṣe sáláìní tó hù sáwọn arúgbó ìtọ́jú àwọn ọmọ kéékèèké ìwà tó òun la máa máa lọ́jẹ́ tábádé ní sàárè gbogbo à ń kó property jọ à ń re ilé ìjà ara tó ń jọ ìwọ̀wọ́ ìpàǹtí lásán ni. yẹ́yìn ṣú lè máa rí hun bá dálé máa rùn sí bí kíra. síbẹ̀ náà mọ ọlọ́lá tàná tí mi fẹ́ dárúkọ nínú ìlú yìí gbogbo tán ní lànà náà àwọn dà lónìí. yẹ́yìn ṣú lè máa rí hun bá dálé máa rùn sí bí kíra. èèyàn máa padà ṣẹ̀ nígbà tí ò bá símọ́ pẹ̀lú dáadáa tó bá dé. gbogbo dáadáa tó wá ṣe ń gbà tó wà láyé ìwọ ṣe kalẹ̀ ẹni wọ̀láhì ó kó fàkalẹ̀ ń ti ẹni. yànnà lúlẹ̀ kò lò máa ka sábà ti yàdá. àbí ọlọ́wà kó jọ kó jẹ́ kí mi àti ní orí parí láyé. bákan náà kó jẹ́ ká ní orúkọ rẹ̀ láyé. kó lè ká túbọ̀ tán wá da. gbogbo àmọ́ wa látòkè dé lọ́lọ́run jọba aṣẹ́ wọn lólùjọ́sìn fún rẹ̀ ọlọ́run. ọwọ́ aṣẹ́ wọn lọ́mọ rí. bọ́wọ́ jẹ́ ká yí àmọ́ wa dáa ju tiwa lọ. bọ́wọ́ fẹ̀sìn rọ̀ ọlọ́run ju tiwa wa lọ. bọ́wọ́ fún ọ ní ní dá wọn lọ́lá halali tó ju ti wá lọ wá ṣìtàwà náà jẹ́káwà náà látúbọ̀ tán rí jẹba kẹgbà òkú musulmi tí wọ́n ti lọ allahumma aiza al-islam wal muslimin wa dhilla shirka wal mushrikin wa dammiri a'da'aka a'da'a din وانصر إخواننا المسلمين في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم عليكم ورحمة الله وبركاته وعليكم السلام